إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أعلم أتحدث بأن أمير المسلمين صلى الله عليه وسلم عليكم الله سبحانه وتعالى عليكم يا سيدي عبد الله سبحانه وتعالى وأمام الجنة ربنا وكان توفيق الدين ألوان الله سبحانه وتعالى أبسير أداء الوافي ثم على الأرجاء Ìjàdé ìgbà àwòrán ti àbájọ lórí. Ẹni tọ́rọ̀ ọ̀gá àdìsẹ́lá bá kádàrá. Ìgbéyàwó ìjọ́fẹ́ tí ó gbà nínú àwẹ̀ onígbàgbọ́jẹ́ yìí lónìí sí ẹni tó bá mọ̀ ló mọ̀ àwọn bí àwọn èèyàn tó kúrò yìí èèyàn mọ̀ sí ẹgbẹ́ èèyàn tó mẹ́ta ó wá jẹ́ pé ẹni tó bẹ̀rẹ̀ lórí ojúmọ́ mi ní ìbẹ̀rẹ̀ lórí àtúntò mi ọ̀rọ̀ ọba àdìgbà ọdún wa tẹ̀lé wa sí láti wà fún wa àyè láti lè fún ṣẹ́ dáadáa àdìgbò kan lọ́sùn àwọn ọ̀sán ara náà àbẹ̀rẹ̀ ọba àdìgbà wà ní ọgbọ́n àti agbára láti máa ṣe àwọn iṣẹ́ dáadáa náà ọlọ́ọ̀bà ìṣẹ̀lá tí ó ti tọwọ́ gbà pọ̀. lónìí káàbọ̀ sínú kúrà ní nínú ìtọ́sí wa. Kúrà tó ń parí á. Èyí ti ṣe ìṣọ́ra tó lọ́ọ̀bà ìṣẹ̀lá tó kalẹ̀ ní Mákà. tí aya أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبذول وتكون الجبال كالعلم المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية سورة آية رجال آية مثلا رمضان عليه السلام أسوة الإخوان صلى الله عليه وسلم من مكة ìbẹ̀rẹ̀ ayà yìí òun náà ní orúkọ sóra náà àwọn sóra mi máa ń tẹ nínú Al-Qur'an tó jẹ́ pé àkọ́kọ́ ayà ìbẹ̀rẹ̀ rẹ̀ òun náà ní ọmọ ìjẹ́ nínú òun náà ní ní máa jẹ́ orúkọ sóra yìí bẹ́ẹ̀ sóra mi pẹ̀lú jẹ́ pé láàrin ọ̀ nínú òun náà rẹ̀ ti rí sóra mi máa ń bẹ̀rù jẹ́ pé ìtumọ̀ rẹ̀ òun náà ni ó ti fi òun náà ni orúkọ súra náà máa jẹ yàrá kọ́ńtẹ́ẹ̀tì kọ́ńtẹ́ẹ̀tì tó wà nínú súra yẹn kankan mọ̀gbọ́n ẹ̀ òun náà ló jẹ orúkọ súra yẹn. sábàlọ̀ ojú abasọ́wọ́ tó bá kọ́ra á rí pé sábà ojú súra wọn á rí pé bẹ́ẹ̀ rẹ̀ á rí pé àmì ìgbàlẹ̀ kìkà òbí orúkọ rẹ̀ ní bẹ́ẹ̀ rẹ̀ á ní tọ́lọ̀ ọba àlejò ọlọ́run bá yóò gbọ́dá nínú ọ̀pọ̀ àwọn ìlú ìyẹ̀rù pẹ̀ ti jáde. sábà lóde wo ìwádìí àdìrà wà bákan náà ẹ nínú àárín láti rí irú àwọn tó àyè ìwádìí pààrọ̀ àá orúkọ rẹ̀ ó wà níbẹ̀ rẹ̀. bákan náà àwọn àmọ́ ìṣúra mi ló jẹ́ pé a ní gbólóhùn orúkọ rẹ̀ yẹ nínú ìṣúra náà gẹ́gẹ́ bí ìṣúra tó lè ṣe ìṣúra tó lè ṣe sábà ká àní gbọ́dọ̀ wọn àlè ìlà àlùfẹ́ ṣùgbọ́n ìdí sọ́rọ̀ àwọn tó wà látòkè nílẹ̀ òun náà ní kíni òun náà ní àlè ìlà ìṣe àpọ̀mọ́ ọlọ́run ọba àdìjọra ìṣe àpọ̀mọ́ ìbáadà òye òkúta bá fi ṣe é sàpọ̀mọ́ ìfọ́lọ́ ọba àdìjọra náà ní ìlà. náà ọlọ́run ọba àdìjọra ni wọ́n sọ fún wa nínú sọ́rọ̀ yìí pé alùpàá rẹ̀ hàn ọlọ́run bá níjọ lábẹ́rẹ̀ pẹ̀lú alùkọ́ọ̀yà kí ni túmọ̀ alùkọ́ọ̀yà àwọn onímọ̀ nípa tafsir al-Qur'an wọ́n ní gbólóhùn alùkọ́ọ̀yà yìí wọ́n ní ismun min asma'i al-qiyamah min asma'i yawm orúkọ ọ̀sán ní nínú àwọn orúkọ ọjọ́ ìgbàlùkìyàmù orúkọ ọ̀tá ní nígbà orúkọ ọjọ́ ìgbèdà ìyáàmà gẹ́gẹ́ bó jẹ́ pé tábàlọ̀ ló wọnú alukur'an a rí pé ọlọ́run bá rí jọlá ń pe ọjọ́ ìgbèdà ìyáàmà ní àwọn orúkọ oríṣiríṣi a wà rí pé gbogbo àwọn orúkọ tọ́lọ̀ bá rí jọlá pé ọjọ́ ìgbèdà ìyáàmà yìí a rí pé àwọn orúkọ yẹn látara àwọn ìṣẹ̀lẹ̀ yìí yóò máa ṣẹlẹ̀ lọ́jọ́ bí alùpùpù ilẹ̀ náà ni àwọn orúkọ náà ló fi jáde. lápèjúwe sábà lọ lè wo bùnmí nínú alukur'an ọlọ́run bá àlejò lápè ọjọ́ bí alùpùpù ní alhàkọ́ inú tó lábẹ́ alhàkọ́ wọ́n ní alhàkọ́.

olólè ká òun náà ló ti kíni òun náà yóò máa bẹ̀. yọ́tà sọ yìí ti yẹ̀wù ábòlùbáàbò ẹ ìbàjẹ́ àtirọ́ yóò ti kíni yóò sá lọ yóò parẹ́ òní ti má. nínú àwọn orúkọ ọjọ́ òkúta ìgbé àmà ni látara kíni látara àwọn òròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹni pé ibòmíì aláwọ̀ bá ní ṣẹlá ní fàídà ìjá àti tọ́ọ̀mẹ́sì kúbra aláwọ̀ bá ní ṣẹlá pé ọjọ́ ìbílẹ̀ ìyámọ̀ ní àtọ́ọ̀mẹ́sì kúbra yàní àṣíṣẹ́jú aláàbìmọ̀ ilé kókó tó ní agbára ìṣòro tó ní agbára ọjọ́ ìṣòro tó ní agbára yìí ẹ̀rí pé nínú àwọn ibi ó mú ọjọ́ yẹn lágbára tí ó ti ó jẹ́ ọjọ́ òṣòro ndị bá níṣẹ́ látọ̀ ní ìṣúra yẹn náà pé yọmọ ìdọ̀bá sáàmù ìṣàánú náà sàá ìjọ tí ọmọ ènìyàn máa gbogbo nǹkan tó ṣe rọra lánà nǹkan ní ìṣúra àti gbàgbé ìdá ní gbàgbé kọ́dà ìmọ̀ àti gbàgbé nǹkan ní tí ọ̀gá wò pé bẹ́ẹ̀ nìkan orí ọ nǹkan ní tó fojú kékeré wò pé eré omi nìkan kan náà yẹn yóò wá sí ọmọ ìlú náà ti rẹ̀ ọlọ́run bá lè sọ ọlọ́run ní kí yóò fún ní agbára láti ọlọ́run ọba alikela ní ọjọ́ bá ń sọ yìí mo rí wọ́bùrì gbàtì jẹ̀hìn mọ́ ìmọ̀ ìyá rẹ̀ ọlọ́run ọba àlìkẹ́lá ní iná jẹ̀hìn ọlọ́run ọba àlìkẹ́lá wà gbé hàn ẹ́ yaa yọ iná yóò فإذا جاءت الصافة يوم يفر المرء من أخيه ọlọ́ọ̀bá àríjọlá ní ọjọ́ tí àgbọ́ọ̀fà yàní àgbọ́ ìhà igbe igbe tó lágbára igbe tó lágbára tó jẹ́ pé sàtúnmù bí ha alẹ́sìnà àwọn ẹgbẹ́ òdì gidigbe lágbára lẹ́yìn nínú àwọn orúkọ ọjọ́ òbídà ìsìlámù gbogbo àwọn orúkọ yìí látara kíni látara àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi yóò máa dùn yóò máa ṣẹlẹ̀ gbẹ́nà. àwọn ọba àdìgbò láti sọ pé yàwó máa yàtí ìròyìn máa rùn mìíràn àfi ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ tí ọmọ ènìyàn máa sá fọmọ ìyá rẹ̀ ọmọ ìyá ẹ̀jẹ̀ rẹ̀ yóò máa wa ummihi wa abihi ọmọ ẹni yóò máa ṣe kíni yóò máa sá fún ìyá rẹ̀ yóò sì máa sá fún bàbá gẹ́gẹ́ bí ọmọ ti ti ń sá fún gẹ́gẹ́ ló lọ́mọ sá fún bàbá tiẹ̀ ẹgbẹ́ gbogbo kálukú náà ló pàdé jọ gbogbo ẹni tí ó máa jẹ ọmọ ẹ ẹni tí ó máa jẹ ọmọ fún yà ẹ olóòtú máa ṣe kíni yóò sì máa jẹ bàbá fẹ́ lónìí ẹni tí jẹ́ bàbá fún ìyàn òun náà tún máa jẹ́ ọmọ fún ẹlòmíì nítorí pé gbogbo abálápátá lọ́lọ́ọ̀bà lè tẹ̀lógbè abálápátá lọ́lọ́ọ̀bà lè tẹ̀lógbè ìgbè yóò wá di pé ọmọ ọmọ sáfà bá rẹ̀ wà omi yìí wà àbí wà sọ́ ìbájú yìí wà bàní ọmọ ẹ̀yàn ọmọ sáfà ìyàwó ẹ̀ wà sọ́dájú ìyàwó rẹ̀ kò yóò tún yóò di pé ọmọ sáfà wàbàlẹ̀ kọ́dà yóò máa sáfà àwọn ọmọ tó bí. kí ló fà á tí òbí máa sá fún wa òun náà ní pé ọjọ́ tá a wí ìkú lè múlé ẹni lẹ́nu ìyàwó má ilé ń sá àná yòókù ní. ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ìṣesí tí ẹnìkọ̀ọ̀kan wà ń jọ̀hún ìṣesí tí oníkálukú ó tò lẹ́rù ẹ̀ńdọ́kálukú máa sáré fi ń jọ̀hún náà ní pé náà sùn láti ọmọ mi ni mo bí ọ ẹgbẹ́ mi náà yẹ kó tèmi náà ó ń kálukú ọmọ wájú òfin yẹn ju ìdíje lọ́rùn rẹ̀ nínú àwọn orúkọ ọjọ́ ògbéjà lùkìyàmọ̀ ni. inú orúkọ ọjọ́ ògbéjà lùkìyàmọ̀ òun náà ni alùbáàṣìyà ọjọ́ tí nínú ọjọ́ tó jẹ́ pé ìbẹ̀rù lójú rẹ̀ yóò gbó gbogbo ọkàn mọ́lẹ̀ nínú àwọn ọjọ́ òbílẹ̀ sí àmàlì ọlọ́ọ̀bá ní jọlá òun ìjọlọ́jọ́ tá à ń sọ ìlú ohun yọmọ ilé ń kọ́ ọ̀ṣìlá àwọn ojú mi yọmọ ìsọ̀tọ̀sẹ̀ báyìí àmì lásán náà sì bá yóò ti ṣe wàhálà tó ti rẹ̀ tẹ̀sílá náà rán àmì àti ìmọ̀ ayé tó ti gbìn yóò tún wọ iná yóò tún gbéná tó ti fèrè ojú wàhálà ọjọ́ òbílẹ̀ sí àmàlì jẹ́lẹ̀ inú súrà ọlọ́run bá àlejò ọlá tí mo ń ròyìn ọjọ́ ọ̀gbẹ́jà ìdí àmà yìí ó ròyìn ẹ̀fẹ́ yìí tí ọlọ́run bá àlejò ọlá wá pè ní di súra ilé yìí ọlọ́run bá àlejò ọlá ní alukọ́ọ̀rì à lọ́ba ní kọ̀ọ̀rà à ẹ́ kéèyàn tó kí ni kéèyàn ó kàn kàn yàrá ẹ̀kọ́ ẹ̀kọ́ ìbáàbù kéèyàn ó kalẹ̀ kù ọjọ́ yìí ọjọ́ tó jẹ́ pé yóò máa ka ọkàn àwọn ìbẹ̀rù ọjọ́ yẹn yóò sì máa mú ọkàn ṣe kíni kọ́kọ́ máa ṣe kókán kókán ọkọ̀ níbalẹ̀ ọjọ́ tí ó máa fa ọkà kókó ọlọ́run àti ìṣẹ́lá ọ̀gbọ́n àti ìṣọ̀lá wà lóṣù sálà pé malùkọ́ rẹ̀ à nínú àwọn ọ̀nà tí ọlọ́run àti ìṣẹ́lá ti máa ń sọ àwọn ọ̀dá àmọ̀ tó ń ta ẹni tọ́jú lágbára ni tá a bá ti dọ́rọ̀ tó máa ń bèrè pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ojú ọ̀dọ́ alájẹ́ ni ìdánlá ńlá ni wàmá àdéhùn sàmàlùkọ́ọ̀rì á kí ló fi máa ìrẹ́ àtẹ́tìtọ̀ láwà àlẹ́ òsàlám ọjọ́ tá a ń pè ní kíni ọjọ́ tí ó máa san ọkàn kókókókó yìí kí ló fi máa ìrẹ́ àtẹ́tìtọ̀ láwà àlẹ́ òsàlám ọjọ́ tó yàtọ̀ ìyáàmà yìí ẹ̀ka kan tó tóbi òun náà ló fà á tó jẹ́ pé nínú àwọn ìgbàgbọ́ nínú àwọn àdáàmì ìfàní a rí pé àwọn tẹ́sí kan bẹ tó yẹ pé ọlọ́ọ̀bà àlejòlá máa ń sábà dá wọn sà lẹ́sà ó máa ń dá wọn sà lọ́tọ̀ kọ́dà ní sọ̀lá wà ní sọ̀lá alábìnrin àwọn ọmọdé ní alábìnrin máa ń pa nínú ìpapọ̀ nínú àdúgbò rẹ̀ òun náà ní àlejò máa ń fìlà àti àlejò máa ń ìyọ́ mi àmì ẹ̀rí ọlọ́ọ̀bà àlejòlá sọ fún àdúgbò kan wọ́n ní làkọ̀ọ̀ká aláṣọ́n ìyọ̀rọ̀ tó ọlọ́ọ̀bá àríṣọlá ní àríkọ́sí dáadáa fẹ́ mú yí lára ìmọ̀sí sọ̀rọ̀ bá wà wa pátápátá ó tún wá yọ ó wá ń ṣe ètò gbogbo yóò ìmọ̀gáàrí ẹ̀ gbogbo wa ẹni tí máa rí sí ní máa ra kan ọlọ́ọ̀bá àríṣọlá ẹni tí wọ́n fẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríṣọlá wọ̀nyẹ̀wò máa ń ṣe é ní ẹ̀rọ kan ọjọ́ òkúta ìsìlámù kí ni a ti ẹ̀kọ́ tó wà ní eléyìí òun náà ni pé alìmánu bìlá àti alìmánu bìlá ààbò sàlájú ní bẹ̀rẹ̀ àwọn ọmọ tẹ̀pẹ́ tí a máa ọba àdìgbọ́lá gbọ́nà òdodo tí láti yóò gbájọ́ òkúta ìṣẹ́ àmì nítorí pé ọjọ́ òkúta ìṣẹ́ àmì yìí kí ni yóò tẹ̀lé bẹ́ẹ̀ ìdájọ́ ni kò sí o ti kó tí wàá lò ni wàá ṣe ìdájọ́ tí wọ́n ló ṣe ìdájọ́ àbí ọlọ́sàn àwọn ẹlẹ́sìn kòkò jẹ́ ṣé o lè gbọ́ lọ́wọ́ àlùfẹ́ lágbọ́ yóò wá lóòrùn gbé ní yóò wá lóòrùn gba ọjọ́ ẹ̀sán gbọ́ òun gbọ́ lọ́wọ́ gbọ́ òun kọ́kọ́ pẹ̀lú òun tẹ̀sí àrùn gbọ́ kò ní gbàgbọ́. bẹ́ẹ̀ láàmú àyínú hadith alẹ́sọ̀ láwà ní sọ́lá kánábì wọn sọ fún hadith rẹ̀ màkánà ló fi láyé ọ̀dẹ́ ọ̀dẹ́ ààrẹ pàlẹ́yàpọ̀ lọ́fà ìrán àwọn ìyẹ̀kùn ẹni tó bá ní gbàgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá ti gbọ́dá gbọ́ tó sì gba ọjọ́ òkúta ìdí àmọ́ gbọ́ ẹni tó bí ní ìdílé àlọ́ sàlẹ̀ sọ̀rọ̀ àwọn ìsàlẹ̀ nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ káyọ̀rọ̀ àwọn ìyẹ̀sùn kó máa sọ̀rọ̀ ọdún jáde lẹ́nu àti kó sì dákẹ́. ẹ̀rí ìjọ ọlọ́wọ́ bá ti gbọ́dá gbọ́ òun náà yóò mọ̀ fún yẹn sọ̀rọ̀ àwọn àwọn àlejò ọlọ́dún kan ọlẹ́sàn lérí ẹ̀ ọmọ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ọmọ tó bá díjọ́ gbígbà ìpè ámà gbogbo ẹ̀ náà ní ó padà di tí ó hàn ní gbangba tọ́lọ̀ ọba àlejò ọlọ́dún ní yóò sì jẹ́ ìyà lórí ẹ̀ tó làlọ́ ti ní ẹni bá gba ọjọ́ gbígbà ó gbọ́lọ́ ọba àlejò ọlágbọ́ ó gba ọjọ́ gbígbà ìpè ámà gbọ́ àwọn ènìyàn pẹ̀lú ọ̀sọ̀rọ̀ fáyọ̀rọ̀ àwọn ènìyàn ọjọ́ gbígbà ìpè ámà òun náà ní kíni ọlọ́ọ̀bá àti ọlá máa ń pè é ní kíni àlàáfíà wọn àlàáfíà tó káyọ̀ nǹkan nàìjíríà wọn àlàáfíà tó káyọ̀ wà á bùkà. ọlọ́ọ̀bá àti ọlá ní ọjọ́ tó lórí wà á bùkà ti lágbára tó yẹn kò ní àìjọba kò fi pé àtùkùbá yóò parẹ́ lò kọ́dà kò fi máa lọ́sọ̀ ọ̀gá wa ti máa lè àdìsá kọ́dà ọlọ́wọ́ bá yóò sọ̀rọ̀ sí máa àwọn mọ̀láìkà yóò kà dé lóbìsì náà ní bá ti dàgbà ní oríṣi náà yóò dé. òun náà ní nínú àdídò nígbà tó wá bá tí wọ́n ń béèrè ìbéèrè àwọn òbí lọ́wọ́ àdéhùn bá wà lọ́sọ̀ lọ́wọ́. nígbà tó bẹ̀rẹ̀ nípa àjìmáì anábì sọ́ọ̀mù ó bẹ̀rẹ̀ nípa àjìláà anábì sọ́ọ̀mù ó bẹ̀rẹ̀ nípa àjìláà anábì sọ́ọ̀mù àyè ní kí àjìláà ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àdéhùn bá wà lọ́sọ̀ lọ́wọ́ nípa àjìláà ó wá ní nípa àkùbẹ́rẹ̀ ní àjìláà fún ní làbárí nípa ọjọ́ ìdàgbìyàmù kíra anábì wí anábì ní alimọ̀tòwòlò àdá lè á àlàyé ní ọ̀sán anábì lẹ́ni tí wọ́n fi òmò nípa rẹ̀ ju bí ẹni ilé náà ti máa lọ àdédé tí wọ́n náà mọ̀ nípa ọjọ́ ìdàgbìyàmù òun náà lè ní àmà èyí náà máa ohun ẹ̀rí bọ́lá tó bá lọ́yìn láwàlẹ̀ ọ̀sán láti pé ẹ̀ka àdúrà àti àmì sáà àti àyà àdàmù sáà wọ́n wàá fi ìwà àdéhùn sọ̀láwà ní ọ̀sán nípa ní ọ̀gbìn àti ìyáma ìgbà wo la kókò yẹn gan tí màá sàmì ti sọ àhá kò sí nínú nǹkan tá a ti náwà náà lóko tó lè tó mìíràn wọlé sí ìlà ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sà áhá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá òun náà ní kéde òun náà ní àfààfin rẹ̀ wà. ẹ̀ẹ́dì àdéhùn sọ̀láwà ní ọ̀sán ànábì wa sọ wípé ọlọ́ọ̀bà ìjọlá kí ni àdìlú àìfà lọ́dí ó wá nípa àfihàn ní àni àmàrọ̀ ọ̀tìlá ó ní orí àwọn fún mi ní nípa àwọn àpẹẹrẹ tó o bá mọ̀ pé ìjọba ìṣe ọjọ́ òbúdà lè fi ámà kí làwọn àpẹẹrẹ bá mọ̀ ní. alẹ́sọ̀ bá wà ní sọ́lá mọ́ àyè ní àtẹ́lẹ̀ ìdàlẹ̀ àmàdú rọ́bà tààrà wà ń dárọ̀ ní mùbá dá àyẹ̀wò ọ̀dá الآلة رئاء الشام يتطاولون بالبنيان أنا جواني أو أقول لكم مكتوب إلى القيامة الخمس هنا أن تجد الأمة ربتها هنا أن يكون بين قد ما فيه وما فيه لوه أشعر رسول إلى ربتها مدينة ẹ̀rí obìnrin yóò máa fi olówó ẹ̀ àwọn onímọ̀ ní ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà ni wọ́n sàlàyé nípa pé kò lẹ́rú obìnrin lójú máa fi owó rẹ̀ wọ́n ní nígbà tí ẹ tó lẹ́rú nígbà tó bá wá sí ní nígbà tó bá fẹ́ tó bá bá kan tó bá láti pẹ̀lú kan ní ẹrú ẹ̀ tẹ́rù bá ara rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ní tó fi òun náà ní pé tí ẹrú obìnrin tó bí ọmọ ẹ yóò padà máa wá jẹ́ ọ̀gá fún àwọn ẹrú nínú ẹgbẹ́ ẹrú làwọn náà ẹrú lòun náà ẹrú ìyá rẹ̀ ó wá nínú ó padà wá nínú ó wá jẹ́ ọ̀gá fáwọn ẹrú mi wọ́n nínú àwọn àpẹẹrẹ ni. tó inú àwọn àpẹẹrẹ òun ti dáàpẹẹrẹ òun tọ́ inú àwọn àpẹẹrẹ òun ní ìlànà ìṣọ̀lá wà ànábì ní a máa wọn a máa sáńtẹ̀ ẹ̀ àlùkòrọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ìwé wù wọn a máa ní ìwòwò àlùhàdàtà àwọn táríkà tí wọ́n lówó lọ́wọ́ ìyá ajá àwọn tó jẹ́ pé ẹran ni wọn yàtọ̀tọ̀ wọ́n máa wá ṣe competition ní kíkiri níbi máa kọ́lé tó ga gbogbo àtàfà òwúrò tó ní àná àwọn onímọ̀ sọ pé ètò máa lẹ́yìn òun náà ní kékeré pé ká máa kọ́lé tó ga roro lẹ́gbá ilé gàgá ìtumọ̀ rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ní ká kọ́ ilé tó kékeré ilé tó wà ẹ̀fẹ́ǹsì àwọn ilé tó ń wọ́n ga lówó ẹ̀ẹ́dì kékeré ẹ̀ẹ́dì tó máa kọ́ tò eléyìí nìkìní

ó di tálíkà àwọn tí wọ́n jẹ́ àlejò wọ́n wá di wọ́n wá di ọ̀gá nínú àwọn àpẹẹrẹ tí àwọn tí wọ́n kọjọ́ ìgbàlá ti dáná sí i. nínú àwọn àpẹẹrẹ ẹnìkan wá bá àtàkùn sọ̀rọ̀ wà ní sọ̀làm ó wá bí àtàkùn onye wà ní sọ̀làm àrẹ́bìnrin ó wà ní àwọn tí láti fi jọ kò dáhùn àwọn tí ní àlejò tí kò tó lọ ni. bàbá mi wá sí náà lẹ́nu ìta ní béèrè nípa ọjọ́ òkúta ìṣẹ́yàmà. alábi ní ìlà oṣù ìdàlẹ̀ amòwò ìlà rẹ́yìn ààyè yìí pàṣẹlẹ̀ ìta. alábi ní tó bá ti fi pé wọ́n bá ti kọ́ ọ̀rọ̀ yìí báwọn tí wọ́n máa ń parí àwọn tí mo máa ń pa nǹkan tẹ́ wàá lọ sí ní tẹ́ wàá lọ sí bá wọn. nígbà tí ẹ bá ti gbé jẹ kábíńtà fún bíríkìlíà nígbà tí òun kábíńtà náà bá ti gbé táwọn yẹn bá ti lọlé di aláìmọ̀kan nípa ìmọ̀ ẹ̀ ṣàn kọ́ ti bí ọ̀rọ̀ lọ́dún bá ẹni tí ò sí kí ni ẹni tí ò sí máa parí. alágbèéyé kan ti tẹ̀lé ìgbà àná alẹ́ yẹn máa ti gbé ọjọ́ ìjà ìjà máa dé yẹn. ìdájọ́ ìjà àjẹlẹ̀ àmàna tó pàǹtẹ́lẹ̀ ìjà ìta. àwọn ìjọba wá ti dé wọ́n rá àmàna láre ẹ́ wọ́n rá àmàna láre èyí tó kúrò nínú àmàna ọlọ́run òun náà ní ẹ̀sìn tó bá ti gbé ara ẹ̀sìn láre àwọn èèyàn bẹ́ẹ̀ ti dé nínú ọ̀ka tó máa ti gbé aláṣẹ ìjọba amáṣíyàn lọ́dọ̀ àní tó kọ́kọ̀ balẹ̀ lórí ẹ̀ àní bá bá ti gbé ní bá ti gbé sílẹ̀ má wọ́n jàǹbá ànábi ni ẹ máa ti gbé ẹ máa rí sí ọjọ́ ìgbà ìgbà ìgbà lárúbáwò tó kan ọwọ́ bá ànábi sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ yàrá ó ní mọ́tà sáà ó nígbà wo ni ọjọ́ ìgbà ìgbà ànábi wá ní má àdá tó ti fi bí àyè tó fi bẹ́ẹ̀ tó tọ́wọ́ ní ọjọ́ ìgbéyà ti yá mọ́. wọ́n wá sọ fún àdéhùn sọ̀rọ̀ wà ní ọ̀sán làm pé ètò ìpalẹ̀ mọ́fún náà ní pé nínú ó kò láàyè wọ̀rọ̀ tó yẹ. ó ní tó ìpalẹ̀ mọ́fún ọjọ́ ìgbéyà ti yá mọ́ náà ní ìgbé ọlọ́wà àti àdéhùn sọ̀rọ̀ wà ní ọ̀sán làm so anabi sallallahu alayhi wa sallam máa sọ pé à ń ta máa àmà ní àṣàlàmù alábi ní sọ tó bá ní bẹ́ẹ̀ ẹ ó sì máa wà pẹ̀lú ẹni tó bá ti ní ìṣẹ̀lẹ̀ ìdí àlùmọ́rù máa máa ní máa máa ní àhàkù ìyẹn máa ń bẹ pẹ̀lú ẹgbẹ́ bá ti sọ yìí gbogbo ìpínlẹ̀ ọlọ́run sí àlẹ́sọ̀ bá wà ní ìpínlẹ̀ ọlọ́run sí ìmọ̀ pẹ̀lú wọn. àwa rí àwọn àmọ̀rọ̀ tó sá à lóríṣiríṣi káàmì sọ bá wà ní ìpínlẹ̀ ọlọ́run sọ fún wa kò jẹ́ pé tá a bá ti rí àwọn àpẹẹrẹ yẹn á ti mọ̀ tó jọ̀bí dàbí ìdáàmú fún wa àmọ́ kò sẹ́ni kan ìmọ̀ tó jẹ́ pé àwọn àpẹẹrẹ ẹ̀rẹ́ àdá ní pé kó jẹ́ pé kíni kó jẹ́ pé ọkùnrin ó pọ̀ ju obìnrin lọ à ń obìnrin ó pọ̀ ju ọkùnrin lọ obìnrin àwọn yóò pọ̀ jù tó kí ló mọ ọkùnrin kí ló mọ obìnrin pọ̀ ju ọkùnrin lọ òun náà làwọn ìṣẹ̀lẹ̀ ní ìdílé máa ṣẹlẹ̀ ẹ̀ alẹ́sọ̀lá wa alẹ́sọ̀lá alẹ́sọ̀lá ní káṣíṣẹ́ ìjọba ìlànà ìjọba súnmọ́ alẹ́sọ̀lá ní ìlànà ìjọba súnmọ́ nígbà tí wọ́n ṣe lọ́wọ́ àlejò sallallahu alaihi wasallam pé kí ni alhaji في alfaz alfaz tí parẹ́ ló máa ṣẹlẹ̀ tẹ́lá òkú parẹ́ ni pé àwọn tí ó máa wá dúró ní àwọn tí ó máa kú kọ́ ju bẹ́ẹ̀ àwọn ọkùnrin náà ní pọ̀ lọ ogun máa ṣẹlẹ̀ lórí ìlú yìí àwọn tí ó máa kú púpọ̀ lójú ogun àwọn náà làwọn owó wọn náà làwọn ọkùnrin tó látara bẹ́ẹ̀ obìnrin oṣù kìíní obìnrin pọ̀ lórí àti àwọn ọmọ a ti ní a ti máa rí àpẹẹrẹ rẹ̀ tó ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ń gbẹ́nà wá débi pé ọlọ́ọ̀bà àdìsọ́lá tó mọ̀ nípa wa tó máa gbé báyé tó padà yọ ọ̀gbẹ̀ yìí ọlọ́ọ̀bà àdìsọ́lá ti palẹ̀ mọ́ fún wa náà ló ń lọ́kùnrin ẹ̀ kó fẹ́ kan kó fẹ́ kó fẹ́ ẹyọ kan náà gbogbo àwọn obìnrin tó bá gbogbo ló máa ṣe ìnáwó akọ káàkiri ẹ wá wo sí látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òfin ọlọ́wọ́ bá àlejòlá kò fẹ́ má pé ọlọ́run ẹni fẹ́ méjì ẹni fẹ́ mẹ́ta ẹni fẹ́ mẹ́rin ẹ máa wá rí àwọn wọn máa yóò náà yìí yóò ní náà tó ó sì ní mẹ́wàá ẹ̀ nínú àwọn tí ń bá tìrà mú ta. ilẹ̀ náà lẹ́sìn máa obìnrin náà tí ó máa sọ pé à gbogbo tó wá wù mí kọ́ máa ti ń ta sọ́sà àmọ́ ti yàn wáyé ó bá bẹ̀rẹ̀ pé òun nìkan òun nìkan òun nìkan. òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí nìyí abúlé tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun náà ní pé ìran ó máa ṣẹlẹ̀ lórí bí ó lẹ̀ nítorí pé ẹ̀ fẹ́ṣàn kan tó gbà òun náà ní pé òun náà ní pé àti bọ́sùn tó ti kiri ọkùnrin tó bá ti ní apá àti tó fẹ́ léyìn tó fẹ́ léyìn àkókò mẹ́rin. ẹ wo àgbọ̀lọpọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ni obìnrin máa wọ sáà tí máa wọ báyìí ó lè lọ òbí ọ̀sẹ̀ ọ̀rọ̀pọ̀ náà. àìmọye àwọn obìnrin tọ́pọ̀ wọn kú àwọn tí ìdá àwọn obìnrin tó bá ń kú náà tí bó àwọn obìnrin tó làwọn ló ti balẹ̀ tani tó fẹ́ àwọn eléyìí. àìmọye àwọn obìnrin tí wọ́n pọ̀ lẹ̀ ó túmọ̀ yìí pé ọlọ́run bá àlejò láti kí ni ó ti ṣe gbogbo àwọn nǹkan kalẹ̀ fún wa àwa ló kù káwà sí kí ni àwa ló kù ká bẹ̀rù ọlọ́run ọkùnrin ló bẹ̀rù ọlọ́run obìnrin ló bẹ̀rù ọlọ́run. àwọn obìnrin rẹ tọkọ wọn bá ti lọ́wọ́ pé àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ yìí wọ́n ó sọ kí ni wọ́n ó sọ kí kọ́dà wọ́n tún máa bá ṣe wọ́n tún máa bá ṣe gbìyànjú láti ṣe kí láti wá obìnrin tó dáa yóò tún ẹ̀kọ́ mẹ́rin fún ọkọ̀ ìgbà ah, ọmọ báyìí ọmọ báyìí ẹni báyìí àwọn ah, ọ̀dà tó wọn nínú dáadáa yìí nítorí pé òun náà mọ̀ pé ẹ̀dá àwọn òjò gbé ẹ̀ tó ọyẹ kó jẹ́ kí ni ọyẹ kó jẹ́ ìdíjìnlá ẹlẹ́gbẹ̀rẹ̀ ni ẹlẹ́gbẹ̀rẹ̀ fàájà ni ìnira la wò nípa tó jẹ bẹ́ẹ̀ tó àdúgbò mi ló bẹ̀rẹ̀ ọlọ́run ètò ìsìn ọlọ́run lélẹ̀ yìí ẹ ọkùnrin òdìní ọkùnrin òdìní bẹ̀rẹ̀ ọlọ́run tó ń lò tó ní ìlànà àwọn èyí tá a ti lọ òun náà ní pé mú àwọn àpẹẹrẹ tí ọ̀gbìn àti ìyá máa tí àti ìṣọ̀lá wà ní sálàmù sọ fún wa òun náà ní pé kí ni òun náà ní pé obìnrin yóò pọ̀ ju ọkùnrin lọ. àlejò ni yóò bẹ̀rẹ̀ débi pé yóò ṣe léṣe pé a níbẹ̀ rí ju ọkùnrin kan lọ yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ọkọ fún èyí tó ní bí iṣẹ́ ìlàgbára bí. tó gbọ́ alábẹ́ gbogbo àwọn eléyìí nígbà tá a bá ní ẹyọkan ẹyọkan náà ni àwọn tó ti da oko nínú lẹ̀ àwọn tẹ́lì náà yìí ẹ̀ àwọn oníkọ̀ọ́fẹ́ sábà wọ́ọ̀dù gba ẹ̀yọ̀kan náà ní ọgọ́rọ̀ títí ní ọgọ́rọ̀ jẹ́ ẹ̀yọ̀kan lọ ọmọ wa lọ́dún kíra tuntun àwọn mùsùlùmí náà wá kásákásá mùsùlùmí wọn ní ẹ rẹ́jísírì rẹ́jísírì marriage làwọn òkè wọ́n ọmọ mùsùlùmí nítorí kíni nítorí wọ̀bíà nítorí iṣẹ́ ìmánìí nítorí kàràmù nítorí pé kí nǹkan bàjẹ́ sí ẹ̀ nìkan. ọwọ́ aṣọ òfin ọlọ́run lẹ́yìn ó ní ṣe nìkan àbọ́lọ́run ní ẹ̀sìn nìkan ọwọ́ aṣọ fún pé aṣọ láti ìgbó fẹ́ràn ní ẹ̀dì láti ọmọ ìṣúná ẹwà ọkùnrin yóò máa wò pé ìdí fi wà ọkùnrin tó bá wọ ní yóò wá rí pé kí ni yóò wá rí pé wọ wàhálà nítorí àwọn òbí tẹ́lá bẹ̀rù nǹkan àwọn òbí tó ní gbogbo tẹ́ bá ní ẹ́ nígbà tó bá ní bẹ́ẹ̀ fẹ́ra yín má fún méjì lédè láì sí kù èso mú gbogbo dúkìá rẹ̀ ẹ fún méjì lédè o ò sì ní kíni o láti pé o fẹ́ ẹlòmíì yóò wá lọ sí kíni e. yóò wá lọ sí fẹ́yàwó níta tó nígbà kú wa dé yóò ẹ̀yàn kọ́lá ọkọ òun náà ní kọ́lá àwọn tó yìí ìyàwó yóò yà yíṣe ipò pẹ̀lẹ́sìté kọ́tùmárì làwọn tó yìí wọ́n á sì pè nílé ẹjọ́ ilé ẹjọ́ ní kó ilé ẹjọ́ òbí rẹ̀kọ̀gnáìsì àwọn ọmọ ẹ̀ lápá àwọn àdáwò tá à ń dá kalẹ̀ fúnra wọn ilé ìlú lórí òfin náà ọba àdìsọ́ láti. nínú àwọn àpẹẹrẹ ọjọ́ ìgbìdà ti àmà sáfẹ́ nítorí wàhálà ìfọlá ń kúrò fún wa nígbà lẹ́yìn ìgbà tó ti jó yé wa pé kò sẹ́ni tó lè mà á. òun náà ní pé anabi sallallahu alayhi wa sallam anabi ní tataqarabu al-azman ọjọ́ ayé yóò máa ṣe kí ni yóò máa súnmọ́ ara wọn tí tí ó fi débi pé ọdún ma wá dàbí oṣù ọdún kan lójú yìí ó ti dàbí oṣù kan oṣù ó ma dàbí ọ̀sẹ̀ ẹ́ ọ̀sẹ̀ kan yóò ti ma dàbí kíni yóò ma dàbí ọjọ́ kan ẹ̀yẹ́ bá wọn náà wọlé tàbá ní àwọn ọ̀gbọ́n àti ìfín nìyí yóò lábẹ̀rẹ̀ àwẹ̀ kọ́dà àwẹ̀ rọ̀mùbọ́n tó kọjá gan yóò lá parí rẹ̀ náà tá a parí rẹ̀ sínú kétọ̀ ó ti ń bọ̀ ó sì wọlé wẹ́rẹ́ ó wá àti ẹgbẹ́ nínú yóò tún a sì mọ̀ pé inú àpẹẹrẹ ìjọba ìdàlù pé a ẹjọ́ ọ̀la a yóò máa anábì tí wọ́n sọ àwọn èyí tó jẹ́ àwọn àpẹẹrẹ ńláńlá nínú àwọn àpẹẹrẹ ọjọ́ ògbìdà lùgbìyàmà nínú àwọn èyí tó jẹ́ àpẹẹrẹ ńlá nínú àpẹẹrẹ ọjọ́ ògbìdà lùgbìyàmà òun náà ní kíni òun náà ní nùdúlẹ̀ àyíká alayhi salam òun náà ní sísọ̀kalẹ̀ anábì àyíká alayhi salam ẹ̀ láti sánmà anábì sọ wàtàwà sàrọ́ọ̀tì alàdáríkà al àwọn àdìsí pọ̀ lórí ẹ̀ ibi ànábì isa àrí sàlám ń sọ̀kalẹ̀ bọ̀ wá nínú àwọn àpẹẹrẹ ọjọ́ òkúta lè di àmà yìí tó jẹ́ pé nínú àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ gbàgbọ́ mọ́ ọjọ́ òkúta lè di àmà yìí nítorí pé inú àwọn ìṣèjì ìta sàn pé tó ànábì isa tí ẹ̀ bá sọ fún alóòdì nítorí pé ọjọ́ òkúta lè di àmà ti dé nínú nǹkan tá a fi kan lé fún ẹ̀yìn òun náà ni pé ànábì isa dà ina àwọn àpẹẹrẹ tá àti ní òsálàmù sọ òun náà ní kíni òun náà ní masiru dajali anábì nínú dajali ó wà dajali yìí òun náà ní sọ̀lá ní òsálàmù tó bá sọ̀kalẹ̀ tó bá dé yóò ní ọlọ́run dà alábi ni wọ́n kọ síwájú rẹ̀ báyìí wọ́n kọ káàbí òkú síwájú rẹ̀ ẹni tó bá jẹ́ mú mi yóò ti dá àmà tó bá ti rí yóò máa wá sí àwọn èèyàn lórí kan wá sí olóhùn tó lọ́wọ́ ẹni tó bá ti gbà fún un lórí wà ní jẹ́nà ó sì láti jẹ́nà tiẹ̀ ó sì níná ẹni tó bá gbà fún un yóò ti láti jẹ́nà rẹ̀ àmọ́dọ̀ ní báwọn nísìnyí àlìjẹ́nà ọlọ́run dé wọ̀ fún ẹni tó bá kọ́ yóò fi síná irú tó bá fi síná nísìnyí iná ọlọ́run bá àlejò láti kí ni ó di ìwọ̀ fún yóò wà ìjẹ́nà nìkan tòdájáde yóò máa wá bẹ bẹ́ẹ̀ yóò máa ṣe kíni yóò máa dààmú ayé alábìyí sá alayhi salam òun náà yóò ṣe kíni òun náà yóò sọ̀kalẹ̀ tó padà jáde ẹ̀dúgbà lánàá yìí tó ní wáyé ó ti dáadáa kó ṣe kíni ó ní dàjáde ní wáyé àbí kó sọ ọ̀nà míì tí dàjáde ṣe kíni tí dàjáde ṣe kú. inú àwọn àpẹẹrẹ ńláńlá àpẹẹrẹ ọjọ́ ògbédàlì kìyàmà anábì ní yàjújù ọmọ àjújù nínú àwọn ọmọ nínú àwọn àrọmọdọ́mọ anábì ádámù ni tó jẹ́ pé ọlọ́ọ̀bà àríṣọ́lá olóòrán tó kọ̀ lẹ́yìn ipe kó ṣe kí ni kó dí wọn pa kó mọ ojú dí wọn pa tó àwọn ẹ̀dá yìí aláburú ni wọ́n wọ́n a máa ṣe bàná wọ́n a máa pààyàn wọ́n a máa ṣe nílòpò wọ́n máa ti yàwọ́ nílùú wa àwọn aláàlú wa bẹ tó kọ̀ lẹ́yìn Eh, wọ́n ní iná yàjújà ọmọ àjújà mùsùlùmí náà ti àmì yàjújà àti ẹmà àjú wọ́n a máa jẹ́ kíni wọ́n ń balẹ̀ jẹ́ ní alàjẹ́ aláka kárìjà alà àǹtẹ̀jẹ́ alà bẹ́ẹ̀ nàná wà bẹ́ẹ̀ nà hùn tàjà táà lè dáwùjọ fún ọ kákùn ọlọ́wọ́ kó tiẹ̀ bá wa jẹ́ kíni kó bá wa mọ ojú kọ́mọ̀ tẹ̀ ráyè sí jáde náà àwọn yàjújà ọmọ àjújà yìí òun náà ló dó kọ̀ lẹ́yìn òun náà ló mọ níjojúmọ́ náà máa ń gbẹ̀. àlọ́bí tó ti máa wá gbẹ̀rún tó bá ti ti díẹ̀ wọ́n parí yóò rẹ̀ wọ́n wọ́n ní tó bá ti dọ́là àwa fẹ́ àwa kọ̀tínú tó bá ti dọ́là yóò ti ti wà bó ti wà tẹ́lẹ̀. wọ́n tún ti lọ́ọ̀kì tí wọ́n tún dé wọ́n tún máa ṣe wàhálà wọ́n tún gbẹ yóò ti ṣe wà nù. so àlọ́bí ní àgbà tó bá wá di kíni àlọ́bí ní àgbà tó bá wá di ìjọ tọ́lọ̀ bá kàdà tó wọ́n jáde wọ́n wàá sọ pé insha Allah tó bá di lọ́la àwa ti kíni àwa gbẹ̀yìn wọ́n wàá bá ní èdè kan tẹ̀lé ìgbà inú wàhálà ìtẹ̀jáde wọ́n wàá bọ́ sí wọ́n wàá yàwọ́ lóògùn ìsàn pọ̀ dé wọ́n pọ̀ ju àwọn èèyàn lọ àwọn èèyàn máa wá sá káàkiri kò sí agbá kò sẹ́ni kankan tó lágbára láti gbé ju wọn pé àwọn fẹ́ bá wọn jagun láwọn tó pọ̀ alẹ́ ìta alẹ́ ìsàlá òun náà ní wàá bí ọlọ́wọ́n bá àlìsọ́lá pẹ̀lú àwọn mòmìnir ti fẹ́ láyé báyìí yóò wá a ọlọ́ọ̀bà àríkíọ́lá ọlọ́ọ̀bà àríkíọ́lá ní wàá sí kiri òun wàá tó wàrà rẹ̀ pa rẹ̀ ọlọ́ọ̀bà àríkíọ́lá wọn kòkòrò ọba sí wọn tí dì máa wọn lẹ́yìn ọ̀rùn òun náà ni ọlọ́ọ̀bá rẹ̀ gẹ̀rọ ìtawà ti gíní àwọn oníwà máa ń bí òkú wọn ní wà kó kó eléyìí náà nípa àpẹẹrẹ ni tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì sọ fún wa tó jẹ́ pé inú àwọn tí yẹn gbọdọ̀ gbàgbọ́ ni papọ̀ mọ́ ọjọ́ òkúta ìsìyámà bákan náà ànábì sallallahu alaihi wasallam inú àpẹẹrẹ ànábì sallallahu alaihi wasallam ní tọ́jọ́ òkúta ìsìyámà bá dé ànábì ní òun ó yọ láti bíbọ láti bíbí àti tóòrùn ti máa wọ̀ ibẹ̀ náà yóò ti yọ tóòrùn bá ti wá yọ láti ibi tí máa wọ̀ ẹ ọlọ́run bá àlejò ọlọ́run ní gbàgbé bá tó sámá kò tó bá túbọ̀ àwọn tọ́lọ́run gbà nítorí pé ẹ ti dé bá a òun ló ti yọ ní sáwọn ìlú ti wá dòdò báyìí o àti wá sí kíni àti wá gbàgbọ́ báyìí ìrọ̀ níjẹ bẹ́ẹ̀ tàbí tí àwọn náà ń ìdí ń sọ pé nígbìnrin ẹ̀ ó ní olóhùn tó kíni olóhùn gba amantu billadi amana bihi banu isra'il kí ọlọ́ọ̀bà àlìkẹ́láwí àná ó mà yá ọ̀ nítorí òkè afẹ́sọ ọlọ́ọ̀bà àlìkẹ́lá gbọ́ wàkọ́ríkà fàrìsà tó ti ṣe kèfèé níbọ̀ láti jọ yìí ọlọ́run bá tútù bá rẹ̀ mọ́ nítorí pé kíni nítorí pé ó ti bọ́ sí àlùmọ̀ àyànà ó ti jọ fojú rinjú pẹ̀lú kú báyìí òun náà ní alùbárbàrà nígbà tí ẹ̀mí bá ti fẹ́ jáde tó ti wà ní kíni tó ti wà ní dídín lókè nínú ọ̀lẹ̀ báyìí wọ́n wá ní ìlà òtútúbá ọlọ́run ìgbà túbà mọ́ àbí òun wá yọ láti fi sí máa wọ̀ àwọn àrètí fóònù ó yọ òun ó yọ fáájú sí ọwá yá orí àgbò tóòrùn máa wọ̀ òun bá yọ ìdí sí máa wọ̀ tó nígbà wọn ní ti sí òkú yẹn bá gírí wọn kálùkù ó ti mọ̀ pé a ah, ẹni tí ó àmọ́ gbogbo gbà tí ẹ̀ máa sáńgbà kò ní dégínì kò ní wúlò máa nínú àwọn àpẹẹrẹ ọjọ́ òbí dàbí àmà ni tó jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam ànábì náà ló dégínì ànábì ló ju rẹ̀ fún wa ìwádìí gbogbo àwọn àpẹẹrẹ ànábì ju fún wa yìí òjú láti ni ẹni tó bá gbàjọ́ òbí dàbí àmà pọ̀ ó gbọ́dọ̀ gbà ágbó papọ̀ máa ni tòun tẹ́yìn bá ta kó ẹyọ téèyàn bá ta sọyọ kan bẹ́ẹ̀ kò nígbà tó ti ọlọ́wọ́ bá àlejò ọlá ọba tó ti kíni ọba tó ti àwọn àwọn àmì nítorí àrẹ sọ̀rọ̀ láwọn ẹ̀sẹ̀lá. nínú àwọn ìgbàgbọ́ ọjọ́ ìgbéra ìkíyàmà òun náà ni alìyìmán bí àdábìlì kọ́bù alìyìmán bí àdábìlì kọ́bù wàlìyìmán bí àyàtì barzakhiya òun náà ni kéèyàn onígbàgbọ́ sí ìyanu sàárè àyíká náà sọ̀lá wa ìṣọ̀lá ó wà síta níbi ní a máa tọrọ gbogbo nǹkan àbá ti sí àpá ìṣàtàwì náà aláwọ̀ mẹ́ta ọdún kàwé àdáàrí jahannam wà dáàbí kọ́bùrù wà ní bìtì náà ti máa yá wọn mamat wà ní bìtì náà ti ẹni màtí ní ìtẹ̀jà. nítorí ẹ̀kẹ́ máa tọrọ ní ogun gàrí ìtì náà ni o àdáàbí kọ́bùrù ìyanu sàárè ló lágbára ni. inú àwọn kan tó yẹ kí ẹni gbàgbọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hayatul barza ìtẹ̀ ní àfonúkojì yàní pàdé àti kúrì tó di wọnú sàárè ìtẹ̀mí kan náà ni ó máa tẹ̀mí kìí sáyé òṣèkíní kìí sì sọ̀rùn irú àwọn yìí láàmà sọ́kò jẹ́wọ́ ayé òṣèkíní kò jẹ́wọ́ ọ̀run àlìjáàbò sì dé ẹ́ ó sì kúrò ní ayé yóò máa wà ní àfonúkojì ìṣe tí òní àwọn abẹ́ òun náà ní ìṣe tí wọ́n bá kò láyé tó wáyé pé ìṣe tó gbọ́lọ́gbọ́lọ́ bá kò láyé ìgbádùn ni ó máa wà ń bẹ̀ láti ṣe àmófìdé tó fi wá wá ṣe pé ìṣesí pé kò gbọ́ lọ́wọ́ bá àlejò ọlágbọ́ òun náà ló bá kò láyé ẹ inú ìyá náà ni ó máa ṣe kíni ìyá náà ni ó máa jẹ títí tí ó fi wá jẹ́ òbí rẹ̀ kìyàmà kí wàá lọ lè ṣe kíni kí wàá lọ lè bọ́ sínú ìyá rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan táwọn lè ìmú wa ni nípa kíni nípa ọjọ́ òbí rẹ̀ kìyàmà. ọlọ́run bá alẹ́kẹ́ lọ́ba gbogbo ẹ̀ dìde gbólóhùn kan náà ni ẹ̀ ọlọ́run bá alẹ́kẹ́ lọ́pa màláìkà láti kó pa kó fa fèrè gbé fún un gbogbo ẹ̀ dìde wọ́n ká lóko bá dìde kò sẹ́ni kankan tí ò ní dìde wọ́n ká lóko wá dìde tó ká lóko bá ti wá dìde yìí anábì sallallahu alaihi wasallam anábì ní àná awwalu man tanshaqu lahu al anábì ní èmi làkọ́kọ́ ẹni sílẹ̀ ó gbogbo ẹ̀dá tọ́lọ́ gbé dìde ànábì ní ọkọ̀ ṣe kéde ànábì ní ọkọ̀ gbé dìde ilẹ̀ ọkọ̀ lanu tó ń tó jáde àwọn yóò máa jáde so eléyìí nínú àwọn kíni nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ jọ̀gbìn àti àmà yìí ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ọjọ́ tó jẹ́ pé òun ó tún mọ́tò sí òun káàdì kó máa wá sí kíni òun káàdì kó máa nígbà yẹn sì ní yìí wọ́n wà ní abdul mahzam ìtọ́lọ̀ ọba àdìgbẹ́lá gbogbo yẹn ṣùgbẹ́ sí ẹni wọn kò tí mọ́ dídí nọ́mbà mi. ìtí ó kọ́kọ́ bá àwọn èèyàn náà ni pé kọ́lọ̀ ń tàwa ju kíni kọ́lọ̀ wá tú wa nílẹ̀ ti dáwà ìbáṣẹ ẹ̀kọ́ gbogbo ìjọba ṣẹlẹ̀ náà nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ìjọba ìdàlù ìyáàmà ni tó jẹ́ pé ìgbẹ́ tó bá jẹ́ mọ̀ yóò dodo ẹ̀kọ́ nígbàgbọ́ tí ẹ̀ bá ti wá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kò sí nǹkan kan yóò máa tún fún yàn yóò jẹ́ kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣe alápá ń tètè nípa dáadáa èyí yóò máa múra sí àwọn nǹkan tí yóò fi kíni tí yóò báyọ̀ náà ọba àlejò lápàdé àwọn nǹkan tí yóò fi sọ tó yóò fi kọ́rọ̀ òun sọ yẹ̀kú nínú àwọn ìyá ìyá náà àti ìyájọ́ fi dàbí ìyá mi. inú sóra yìí ọba àlejò láwá ròyìn ọjọ́ fi dàbí ìyá ní ní ọjọ́ alimabdul tí wọ́n ṣe kí ni sáàtì ẹ́ alimọ̀tẹ́ṣẹ̀ àwọn bá tó ṣe kí ni sáàtì wọn lẹ̀ látara tó kí ni látara tó bá wọn ṣe máa lọ wọ́n máa wọ́ lọ lójú kan wọ́n máa wọ́ lọ látara tó kí ni látara pé wọ́n kálukú ó máa retí kí ni ìṣòro tọ́lọ́wọ́n bá rí jọ lóṣèlú ẹ̀rì kọ́lọ́wọ́n bá rí jọ láró ní kó nínú alukur'an ó ní kàánà hum yàrá ọdún mọ̀ntẹ́ṣẹ̀ ó dà gẹ́gẹ́ bí tata tó ṣe lókè ni tí ẹ̀ka wá sí ilé wọn lẹ̀ láti lóbi kan tí òun ti máa ń pòjú wọn pọ̀ tí wọ́n mọ gbá nù ọlọ́run bá ìjọlá ní káàrin ó sì rí nù. wọ̀tẹ̀kùn olùdìbàlù kàlẹ́ èyí ní lùmọ̀ǹkù ọlọ́run bá ìjọlá ó ní àwọn òkè àwọn òkè ńláńláńláńláńlá yóò wá dà gẹ́gẹ́ bí àlẹ́ èyí àìsàtò yóò wá dà gẹ́gẹ́ bí òwú ẹ́ alimankosh òun ní gbàdánù ẹ̀rí bí a bá mú òwú lọ́wọ́ nìkan tẹwa fún àti atẹ́gùn kí ló dé yóò kàn kú dànù ọlọ́ọ̀bà àríkọlá ní bí òkè ó ti rí nù ilẹ̀ ilé wa di kíni yóò wá di gbayawo òní tí nǹkan tí ó mú lọ́wọ́ mọ́ òkè kíni ṣe wọ́n ti bá a lá àwọn òfin tọ́lọ̀ ọba àlejò láti ṣe èèkàn fúnlẹ̀ ẹlẹ́ kílẹ̀ ló bá a máa ṣe kíni ẹ̀yìn kó bá a máa mímá ẹ̀lẹ́sẹ̀ gbogbo àwọn òfin yẹn ọba àlejò lọ́sọ̀ kíni yóò ní kó kú dànù bí ẹ̀gbọ̀n wò ọjọ́ bí dàtí àmà ti dénú ọlọ́run ọba àlejò láwa ní ọjọ́ tá ń sọ yìí fàá máa máa ń sáko láti máa wà ní ẹni tí rẹ̀ tó bá ṣe kíni tó bá wúwo ẹni tó súnmọ́ rẹ̀ bá wò ẹlẹ́yìn sọ fún agbẹ́tọ́ bá ti jẹ́ ògbé àti kìyàmà òṣùwọ̀n náà lọ́lọ́wọ́ bá rí jẹ́ lọ́sí mí ni òun náà ni ó ti mọ́ tẹ́ wa nínú àwọn ìpìlẹ̀ gbàgbọ́ òun náà ni àti ìmáàdì bíi mizan ká ní gbàgbọ́ pẹ̀lú pé òṣùwọ̀n ń bẹ tọ́lọ́wọ́ bá rí jẹ́ lọ́sí mí ni yóò fi wọn iṣẹ́ oníkálùkù pẹ̀lú òṣùwọ̀n yìí nìsín láwùú ti padàn ó ní àwọn ọwọ́ méjì kéèlì tó ní ọwọ́ méjì ni kìí ṣe rú àwọn scale tó jẹ́ pé kí ni àwọn digital scale àríṣẹ́gbẹ́ ẹ̀kàn gbé nǹkan lé ní ó kàn yí lọ báyìí rárá èyí tó ní pípà méjì ó lọ́wọ́ méjì òkú kan ó dúró láàrin báyìí nǹkan wàá dá àwà ní apá bí apá bí bàbá gbé nǹkan tó ń wọlé apá bí yóò lọlẹ̀ ó túnmọ̀ pé tó wà lápá bí ṣe kí ni ó fi ẹnu ọmọ ọba àlùfẹ́ra wá ní ẹni tí ó fún ọ̀rẹ́ bá wá ṣe kí ni tó fún ọ̀rẹ́ bá wá tó bá tẹ̀wọ̀n tó bá wù àwọn wo àwọn àwọn oníwà ní òsùn tó bá jẹ́ ọ̀gbìn àlùfẹ́ yá mọ̀ àwọn tí ó ní òsùn tó bá jẹ́ ọ̀gbìn àlùfẹ́ yá mọ̀ àwọn náà ni àwọn tó bá jẹ́ kíni àwọn tí ìmánì bá wà ní ọ̀kan wọn gbogbo ẹni tí ìmánì tí ò bá jù lè bí ọmọ náà gún lọ ẹ tó wà nínú ọkà rẹ̀ tó bá jẹ́ ọ̀gbìn àlùfẹ́ ọlọ́run bá àlùfẹ́ ọlọ́run jù òsùn wọn sẹ́rẹ̀ lọ́wọ́ bá nígbà bá ṣe òsùn wọn tẹ́rẹ̀ yìí bákan méjì ni ẹnu kò tí pé òsùn wọn tẹ́rẹ̀ ó wo òun náà lọ́wọ́ bá nígbà láti máa máa sákò láti máa wà sí ẹ̀rí àwọn tó bá jẹ́ pèpè yìí ẹ́ àwọn náà lọ́wọ́ bá nígbà láàrú ìwọ ní sọ́dọ̀ sáábì pé kí ni ẹ́ fàlánù kí mùlàhún nítorí pé ọlọ́wọ́ bá àríkọ́ láti sọ fún Al-Qur'an pé làínà àjọ́ta làyá àtàkọ́ nà àmàlù pé tó bá ti pa nǹkan nípa pọ̀ mọ́lọ́wọ́ bá àríkọ́ láwo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ iṣẹ́ tó ti bàjẹ́ tó láwọ́ àgbàpá fẹ́ wọn kò dé wọn tó ìlà ẹ̀sọ́lọ́wọ́ bá àríkọ́ lọ́lá ti wọn iṣẹ́ tó bá ti jẹ́ ògbé inú kíṣẹ́ rẹ̀ ó ṣe

ìtumọ̀ eléyìí òun náà ní pé kí ni wọ́n máa wà nínú ìgbádùn àìsìrì jẹ́nà nínú àlìjẹ́nà wà á máa mọ̀ nǹkan fásitì náà wà sí inú ìran ẹlẹ́ẹ̀kejì nù ọlọ́run bá àdìsọ́lá ní ẹ̀wá rí àwọn tí ó sùn wọn tí wọ́n bá fẹ́ ó bá fúyẹ́ ó sùn wọn fúyẹ́ ó tún pé iṣẹ́ aburú wọn ṣe kí ni iṣẹ́ aburú wọn pọ̀ ju dáadáa wọn lọ ọlọ́ọ̀bà àlìkẹ́láwà ní fa ummuhu hawiya fa ummuhu nínú èdè lárúbáwá ìdí lárúbáwá máa ń pè ní ummu òun náà ní kíni òun náà nìyá lárúbáwá àjúmọ́ pé ummu ní pé kíni nǹkan tó bá jẹ́ pé òun gangan náà ni àkórí nǹkan àkórí nǹkan wọ́n a máa pè ní kíni wọ́n a máa pè ní ummu tòun náà ló fà tó jẹ́ pé wọ́n a máa pé lágbáwá tọ́lá sọ pé umu ra'ad wọ́n a máa pé ní kí àdìmáà ọpọlọ láàkà yìí ni àpò oníkẹ́ bí ẹ̀sìn ní àti jẹ́ èèyàn àwọn nípa umu hawiya wọ́n ní ìyá rẹ̀ ó máa jẹ́ ìyá rẹ̀ àbí inú àwọn tó máa ní wọ́n ní òun náà òun náà ní nínú àgbà lérò pẹ̀lú pé ìyá rẹ̀ ìtumọ̀ náà ni pé iná yẹn gangan òun ló ṣe kíni òun náà ni ó kó mara gẹ́gẹ́ bí ìyá ṣe máa kó ọmọ mara. àwọn míì nípa àwọn onímọ̀ nípa tẹ̀síìmù wọ́n ní ayé fọwọ́ sáàkì tó ń haawin di umira àti yìí ìnáàrí jahannam wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tí ó sùn wọn rẹ̀ bá fúyẹ́ irú ẹni bá yóò já sínú náà jahannama èyí yóò mú lọlẹ̀ bí ó mìíràn àti yìí pẹ̀lú orí rẹ̀ gẹ́gẹ́ ẹ́ oníwà tí kíni òun náà yóò mú lọlẹ̀ nínú nájá àgámà wà á bára ánìwò bí ó mì ní yá ní ìmáàbì yà ní ìmáàbàhù pé tó gbàlẹ́ òun náà ni pé kíni òun náà ni pé eré ọpọlọ rẹ̀ òun náà ni ó ṣe kíni Abdullahi ibn Abbas radiyallahu anhuma a àtàwọn míì nínú àwọn onímọ̀ nípa tẹ̀síò so àwọn sọ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé yahoo na fi náà aláàrúgbó sí pé wọ́n ṣe kíni wọ́n jábọ́ sínú kíni inú náà i ni so látara bẹ́ẹ̀ òun náà ni wọ́n wé ẹ́ tí ń tẹ́tọ́ àdúgbò ọ̀gbìn àlùkìyàmà òun náà ní kíni òun náà ní alhàwìyà Ibn Jarir at-Tabari wọ́n ní wàyí nàmà kílà alhàwìyà umuhu di annahu láàmà àwọn aláwò gbẹ̀rà wọ́n ní kí ló fà sí ọlọ́ọ̀bà àlùkìyàmà fi pé iná hàwìyà tó fi pé níyà rẹ̀ òun náà ní pé kò rí ti sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ṣe máa ṣe kíni gẹ́gẹ́ bí ìyá ṣe máa kó ọmọ rẹ̀ mọ́ra. ọlọ́ọ̀bà àdìkẹ́láwà sọ fún Ànábì sallallahu ó ma hiya ó ní kí ló fi máa ma yáà ní kí ni nǹkan táà ń pè ní kíni táà ń pè ọlọ́run bá alìkẹ́lá wá ní náàrún hàmìyà ẹjí wọ́n pè ní iná háwíyà yìí ọlọ́run bá alìkẹ́lá ní òun náà ní kí ni náàrún hàmìyà ay náàrún hàrọ̀ iná tó ṣe kí ni iná tó gbóná tá bá tó iná pẹ̀lú tó gbóná kí ni iná máa tẹ́rẹ̀ iná máa gbóná náà ni so wọ́n ní iná tó ṣe kí ni iná tó gbóná tó jẹ́ pé ṣẹ̀dí ìdásọ̀lẹ̀ hàrù ìgbóná táàbá ń sọ̀rọ̀ náà eríṣiríṣi dìgírì eríṣiríṣi dìgírì nínà iná mi bẹ tẹ́ bá sọ nǹkan sí yóò máa jó díẹ̀ díẹ̀ ni iná mi bẹ tó bá lágbára tí dìgírì rẹ bá lágbára tẹ́ bá ju nǹkan sínú rẹ yóò sì jẹ́ rẹ̀ kẹrẹ́ yóò sì jó ráúráú so irú náà háwíyà yìí tọ́lọ̀ ọba àríkíọlá ní òun náà ni ó máa jẹ́ ìyípadà sí ẹni tó sùn àrẹ bá ṣe kíni tó sùn àrẹ bá fúyẹ́ ọlọ́ọ̀ba àríkíọlá ní iná kan ni tó jẹ́ kíni tẹ̀lé ìyàtọ̀ àrùn iná tó gbóná gani kọ̀wé ìyàtò láhàbì wọ́sàáyì iná tó jẹ́ pé kí ni àwọn ahán rẹ̀ ahán rẹ̀ lágbára ahán náà lágbára ẹ̀rì pé tàbá jáná láyé nìsí ahán náà kìí sábà lágbára tó àárín náà iná bá gbòkèrè pé sókè nìsí ẹjọ́ bá fọwọ́ sí àárín rẹ̀ ìsáàlẹ̀ bí ẹjọ́ bá gbọ́ sí òkèrè ahán rẹ̀ níjọ́ tó jù yàtọ̀ sí àwọn so iná jẹ́ àmì iná háríà yìí

anabi sallallahu alaihi wasallam anabi ni náà bani adam alẹ́tí tòkìlù anabi ni iná ọmọ anabi adam àwọn náà tẹ̀mà dáná káwọn sọ pé iná jó kọ́dà kò tẹ́ sọ́kọ́ kúló jó bíríbírí anabi sallallahu alaihi wasallam ni juz'un omi sàbẹ̀yì na juz'an an lè láàrin jahannam anabi ni wọn ọba tẹ́mù sí ni inú la jahannama ìta bá pín iná jahannama sí ọ̀nà kíni ọ̀nà tẹ́mù sí anabi ni wọn ọba tẹ́mù inú ìwáyà ní Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní iná jahannama yìí iná jọ́ òfin alkiyama yìí Ànábì ní iná ma bóti láti alaiha bí títà àti wọ́n ti sí iná títà bákan kanáà ni Ànábì ní iná jahannama iná jọ́ òfin alkiyama tó fi jù náà ayé lọ 69 ló fi jù lọ ẹ̀ ìtumọ̀ ìdáni tó òun ni iná àlìkẹ́ àmà kó 69 iná ayé gbogbo bá ti òkú lágbára tó anábì ní kíni anábì ní ẹyọ̀kan náà ni ṣèkìlẹ̀ láti mà pé kíni láti mà yí pé a jẹ́ pé iná já àdámà tọ́lọ̀ ọba àlìkẹ́ ọláròyìn rẹ̀ fún wa yìí iná ọjọ́ ògbé àlìkẹ́ àmà tọ́lọ̀ ẹ̀rí ọlọ́ọ̀bà àdìsọ́lá wa ń sàlàyé gbogbo àwọn eléyìí fún wa nítorí kíni nítorí kábà ronú kábà káàkiri kíni káàmà tá a wá sí láyé ni káàmà pé tá a wá sí láyé òun náà ní kájọ́ sí fọlọ́wọ́n ọba àlejòlá ọlọ́wọ́n ọba àlejòlá máa wá sàlàyé fún wa lẹ́yìn pàtó bá ti sàlàyé ìjọsìn fún wa tán yóò wá sàlàyé àwọn tí ibo ní ibù padà sí àwọn tó bá jọ́sìn fọlọ́wọ́n ọba àlejòlá àwọn tó bá kọ̀ tí wọ́n jọ́sìn fọlọ́wọ́n ibo ni ó darí sí ọlọ́wọ́n ọba àlejòlá ó sọ àwa rí pé ọlọ́wọ́n ọba àlejòlá fẹ́ràn àwa tá a jẹ́ ó fẹ́ràn ìdá rẹ̀ púpọ̀

tí ó fi di ìlọ́po lọ́nà seven hundred ọwọ́ adé ẹlòmíì tọ́lá ó fi multiply jẹ ẹ ó lè jẹ́ kíni tí ẹlẹ́ ó lè wọ seven hundred tọ́lá ọba àlejò lásán ẹlòmíì lè má tó bẹ́ẹ̀ àmọ́ náà ọba àlejò ló multiply yóò tún multiply mẹ́wàá ń fún ẹwà wò nídìí nígbà tí ẹ bá wá ṣe dáadé ẹyọ kan tí wọ́n fi kọ mẹ́wàá fún ọ tí mẹ́wàá fún wá ṣe ni tó tún wá multiply rẹ̀ ní àìmọye ìlọ́po tí ń lọ bí ìlọ́po seventy nígbà tó wá ṣe iṣẹ́ aburú ẹyọ kan ó wá fọ ẹyọ kan kalẹ̀ fún ọ ẹ̀rọ àmọ̀ ẹ̀wò àmọ̀ pé kó lọ́mọ yẹn tó wá ọ̀nà òun ló gbà tọmọ yóò kí ni tí wá ṣe ọ̀nà méjì ni ọmọ ènìyàn tó di àtọ́lọ̀ ọba àdìjọ láti fún àyè ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé kó jẹ́ pé ọmọ ènìyàn kò dáadáa dáadáa tó ṣe ó kéré tòun ti bí pọ̀ tóun àbúrú ló pọ̀ ní ọ̀sẹ̀ rẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé kó kò sí nítorí ọlọ́run ó bá ti wá òkú pọ̀ tó ọlọ́run nígbà tí ò sì sí nítorí tọ́lọ́ ọba kí ẹ̀ bá ti jẹ́ dáadáa ẹyọ kan torí ọba ẹ̀wù ó ti mọ́tí káwá pẹ̀lú gbogbo jẹ́dá jẹ́dá ara táàsì láyé àti torí a bá ti mú a jẹ́ dáadáa kápẹ́sì bàbá kápẹ́sì ibi jọta ní sallallahu alaihi wasallam títí àwọn bá lápọ̀ mọ́ tí o bá tún jọta ní sallallahu alaihi wasallam mú wa mú wa eléyìí náà kò ní jẹ́ ìjẹ́wọ́gbà fún yẹn tó bá jẹ́ ọ̀gbìn àti ìyá máa àdéhùn ọba àdìsẹ́lá pàtàkì àdéhùn àgbéyẹ̀sẹ̀ ìwà àdéhùn ọba àdìsẹ́lá kó dà kójú àwọn alóòdòdó ọjà tẹ̀lé àdéhùn ọba àdìsẹ́lá kó dà kójú bàjẹ́ àwọn àdìbàjẹ́ kọ́lọ̀ ọba àdìsẹ́lá kó dé kójú àdìbàjẹ́ ìgbàgbọ́ ìkọ́lọ̀ ọba àdìsẹ́lá kó dà kójú yóò kó fún ẹnì إلا من أتى الله بقلب سليم وصلى الله على نبينا محمد ọmọ ìgbé àwọn ènìyàn rẹ̀ pé anábì kúrè dàjáàlì sáàfì dáàmù pé anábì isa alẹ́ ìsàlám tó ń bá dé lọ láti dáàmù ẹ wà níwà anábì àbí wà níwà tó anábì isa alẹ́ ìsàlám èyí tó ń jẹ náà ni pé anábì isa ò fún ẹ tó ń gbọ́ náà ọba àti sẹ́lá fún wa pé mo fà á mo sẹ́lá mi rí tó ọmọ ọba àti sẹ́lá fún un lọ sí ọ̀dọ̀ mi tó tó wá ń gbà sí anábì tó ń sọ̀kalẹ̀ bá ní sọ̀lá yóò da ọwọ́ lé oṣù ká àwọn màláíkà méjì báyìí yóò sọ̀kalẹ̀. wọ́n làwọn ẹ̀sìn ọ̀gá wa ló sọ̀lá àdájọ́ ní ẹni tí yóò máa jẹ́ aṣíwájú àwọn mùsùlùmí láti bá àṣọ mi aṣíwájú àwọn mùsùlùmí òun náà ní sani òun náà ní alimahadi. alimahadi òun náà ẹ̀sìn ọ̀gá wa ló sọ̀lá ní orúkọ rẹ̀ yóò ti dé dé yóò ti dé dé orúkọ mu. muhammadu náà máa jẹ́ muhammad bin abdullah òun náà ní tó ànábì ní òní ọmọ ìṣẹ́ kíni òní ọmọ ìṣẹ́ aṣáájú àwọn mùsùlùmí kọ́lá ànábì sallallahu alaihi wasallam ànábì sọ lẹ́yìn pé tó bá yóò ti sọ̀kalẹ̀ ní ìdàlùmọ̀ náà rọ̀ tó bẹ̀yọ̀ ní mọ́sálásí damask níbi òpó òpó white òun náà ní ìgbé ṣe kíni ìgbé sọ̀kalẹ̀ ànábì tó bá ti wá sọ̀kalẹ̀ tán àwọn èèyàn kan fẹ́ ànábì ìṣá ni tó tó bá ti wá sọ̀kalẹ̀ al-Mahdi ó jẹ́ aṣáájú àwọn mùsùlùmí nígbà yẹn yóò wá fẹ́ ti so ànábì tó wà àǹtà ìmáàmù ọ̀hún wà lága òkè wọn náà látọ́wájú wọn náà ní máàmù so ìwọ náà sì ní kí ni ìwọ náà ni wọ́n pé wọ́n gbé òkè lójú ìwọ ni wọ́n lè fi kóòtù ọ̀dọ́ ti gbé òkè bọ́ síwájú so eléyìí òun náà nínú sáà lẹ́sọ̀ láwà lẹ́sọ̀ mú sọ pé àwọn àlùmọ̀ òun náà àwọn ọlátọ́nà ọba àdìsọ́lá fún àlùmọ̀ àdìsọ̀ láwà lẹ́sọ̀ láwà òun òun náà ní pé ìjọ nígbà tí ànábì sáà àlè ìsàlám nígbà tó bá sọ kalẹ̀ wa. so àbákan náà <clears throat> a rí tó gbẹnu hadith ànábì sallallahu alaihi wasallam ìpè ànábì ti fún wa lára níbi àwọn ìkàtó jọba wọn nígbà tí Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tó rí àtẹ́kùwà kan nínú tàwọn ọ̀tọ́rọ̀ fi ọlọ́run náà nílé Musa àlè ìsàlám tí Umar wa mú ní amtahawukun ẹ̀ ẹ̀sùn ṣe ìléjì ni lọ́wọ́ lórí ẹ̀rí tàwọn ọ̀sùn ṣe anájú wa ló ń kúra pẹ̀lú ọlọ́ọ̀bà àríṣọlá pé làwùkánà mọ́ta làwùkánà áàfin mọ́ta hayyan máa wà sí àwú ìlà tìbáyì anájú ní sáà nàbí ìfà wà yá àtìbá bẹ̀lá lé lónìí anájú ìfà ò ní ní ọ̀sán àgbókò tó kíni ó tẹ̀lé ní anájú náà lọ kò sì ní sí ìjà nàbí ẹ̀lọ́ so ìlà ní tí anájú ìfà bá jẹ́ àlẹ́ lórí ètí ni ó tẹ̀lé yóò tẹ̀lé ẹ̀sìn anájú sọ̀rọ̀ kọ́dà ìdájọ́ ànábì ni yóò mọ̀ sí ìdájọ́ ọlọ́ọ̀bá àti ìjọlọ́gbé ìdílé hakaman àdìlá lẹ́ni yóò jẹ́ olùdájọ́ yóò mọ̀ sí dédé so ìdí yóò mọ̀ sí ìdájọ́ náà òun náà ní sẹ̀ríà tọ́lọ̀ọ̀bá àti ìjọlọ́mú akọ́sọ́ ní ànábì sallallahu alaihi wasallam so bá ànábì ìjọ́sìn ní yóò ṣe wáyé nù so ànábì sallallahu alaihi wasallam sàlàyé lọ́nà tó clear tó jẹ́ pé tí ìbá ìṣe ìbá ní problem ẹ̀ pẹ̀lú àdìsà ànábì sallallahu alaihi wasallam tí àbá ti ní gbọ́wẹ́ pẹ̀lú àdìsà ànábì sallallahu alaihi wasallam nítorí pé yóò ti yé náà ló ti ní sòrò pẹ̀lú rẹ̀ kù tó náà ilé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi tó jẹ́ pé ìyàwó ti dé ọkọ ti jẹ́ ẹ̀ wọ́n jọ ń dá gbogbo ẹ̀ wọ́n jọ ń kọntibútì ní nǹkan lé náà ni So, tó jẹ́ pé nígbà tó wá yá ìyàwó wa lóun òbí mamá ọkọ lóun fẹ́ bí ma tí ọkọ wà lọ lèmi lè fẹ́ Islam ẹ̀ gbogbo àná ti mọ̀ ẹ̀ ń tọ́lọ̀ ọba àdékọ́lá ní kó máa àti wíwọ̀ àti ilé gbígbé àti tàwọn ọmọ oní àlọ́kọ̀ kò sí ẹ̀yà láti gbìyànjú láti máa gbọ́ bùkátà yìí nínú àwọn sábàbí tọ́lọ́wọ́ fi máa ṣe kíni tọ́lọ́wọ́ fi máa ṣe ìgbèrò àìsí kí fún nígbà tí ẹ̀ka tí wọ́n á pẹ́lẹ̀ jọ sí ìṣẹ̀ láàrin wa ìyàwó rẹ̀ tó ó túnbà ìpé kíni ó túnbà pé orí tọ́lọ̀ ọba àti tẹ́lọ́ ti pọ̀ ìgbà tí wọ́n náà ti kíni ìgbà tó ń da

ọwọ́ afilélẹ̀ fún akọmọ́lẹ̀ fún society kó máa tọ́jú ẹ̀ society ní ọmọ wa wu ọmọ ìyá ti lọ látàárọ̀ ó dalẹ́ ó di ìrọ̀lẹ́ bàbá náà ti lọ níbo wa wà ẹ̀hún bí ọmọ fún ẹnìkan ẹni tí ẹgbọ́n rẹ̀ fún ẹgbọ́n fún ó ti òun tó pàtó fi jẹ́ pé ayé ti jù lónìí tó tún wá padà gẹ́gẹ́ bí òfin ọlọ́ọ̀bá àdìsọ́lá òun náà ní kí ni òun náà ní kí ni ìkápá tí èèyàn bá ti ní ìkápá láti kí ni láti bọ́ ìyàwó láti bọ́ obìnrin ẹ̀ tí èèyàn sì ní ìkápá láti kí ni láti fi ọkọ obìnrin láti fi obìnrin tó ìgbà láyé wà fún yẹn láti kí ni láti fi ìyàwó. tó dẹ́ ní kákùkọ̀ rẹ ti impression tó tọ́pọ̀lọpọ̀ máa ní nípa ìyàwó méjì ẹlòmíì máa ń rò pé tí àwọn alákọ̀ọ́kọ́ ó ti kíní kan ẹ̀ fẹ́ ìyàwó lẹ́sìn tó bá lọ fẹ́ ìyàwó lẹ́sìn tó máa pààrọ̀ àfún ọ̀gbìn á ah, bẹ́rẹ̀ náà wá dáa tó ní kò sí ìsìn sọ̀rọ̀ kó ṣe ìdíwó da kò da ẹ́ kàtíwá ló ṣe àbóṣe ọ ni kì sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kọ́lá tá a dáadáa gan kò sínú tí ó da tó fún yàn kéèyàn fẹ́ ìyàwó nítorí pé ìyàwó rẹ̀ sẹ́yìn nítorí pé ìyàwó rẹ̀ ṣe kíkà àdúgbò gbọ́rọ̀ ti ọ̀rẹ́ nu wá ní punishment fún ẹni pé ìyàwó mi ó sì máa dá wàhálà fún wàhálà ara rẹ̀ nítorí pé ìwọ̀n ní kó gbọ́ tòyó sì tún máa kọ́ mú ọkọ̀ lù aláwọ̀ bàálẹ̀ tó nítorí pé òṣìṣẹ́ dáadáa sí máa ó máa ṣàtúntí pẹ̀lú ẹ̀ ẹ̀ẹ́gbà ilé ìgbọ́rọ̀ sí ẹ̀lẹ́nu ó wà lọ létí mímí ó wà lọ kó sí ìlú tó lẹ̀lẹ̀ fẹ́ẹ́ gbọ́rọ̀ sí ẹlẹ́nu ìdá ní tí ilé ìbá ṣẹlẹ̀ èyí ó gbèrè láti kíni láti ṣe àtúnṣe ẹ̀ ó sì rí pé kíni ó kó máa ṣe déédé ó máa ṣe dọ́gbadọ́gba láàrin wọn kò sí ìbáṣe kápá lórí eléyìí lẹ́yìn àwọn ní máa ọkùnrin olóbi ọ̀lẹ́ fún ìbánújẹ́ náà láíláí kò ní gbọmọ́ kò ní gbàgbọ́ ọmọ mẹ́yàwó fọ́nà kò sí tó lébi jù kò ní gbà tó òun náà ló pàtó jẹ́ pé kò sínú májẹ̀mú kéyò fẹ́yàwó ilẹ̀ kejì wípé gíní pé ìyọ́nù ìyàwó alákọ̀ọ́kọ́ kò sínú májẹ̀mú nítorí pé tẹ́ẹ̀ bá fi sọ́wọ́ obìnrin wípé kí ni àwọn kàtíríà tí ó fi lè ṣe gíní pé ó fi lè fẹ́yàwó ilẹ̀ kejì àwọn kàtíríà tí ó gbé kalẹ̀ wàláì kàtíríà tí ò ní lọ lè ṣe sí òní lè ṣe kọ́lá wọn lè fi kún ẹ̀ pé orígbà tó bá pé 70 years nígbà tó ní wúlò mọ́ àrígbà tó bá ti pé 10 years ìgbà wọn náà ló tó lé gbégini tó ti lọ pé yàwó yóò máa wá ká àwọn nǹkan tó jẹ́ gbégini àwọn nǹkan tó le tó le ọwọ́dọ̀ ní four bedroom flat ọwọ́dọ̀ ní kìnníkà yóò wá ká àwọn nǹkan tó jẹ́ pé wọ́n náà mọ̀ wípé à ah, rẹ pa mí so ọlọ́wọ́ ti tọ́wọ́ wọn yóò kara náà nílò tọ́ wọ́n tó láwọ́ tó ìjẹ́ sí àwọn òbí ó kara òun ni, ní fẹ́ kò sí ọ̀nà tó fẹ́ fi túnú tí òfin ní kara kò sí ọ̀nà tó rẹ̀ ìṣòro tí òfin ṣegí ni yóò fi ní jowú ìwọ ló kàn mọ́nà ọ̀kan rẹ̀ pé àìsí ah, mo ṣe yóò fi ìṣàlòsí òfin ọlọ́run Now, wọ́n ní nípa ìlàzà ntọ́bìnrin máa ti ṣe ọmọ láti ṣe kí wọn yóò fi kíni obìnrin láti ṣe ìyẹn rẹ̀ tó ó máa ní àwọn oríṣiríṣi gẹ́gẹ́ bí ìwádìí oríṣiríṣi nǹkan tí ó fà tó mìíràn wọn ní táwọn obìnrin máa sábà lò tó àwọn míín wà tó jẹ́ pé nǹkan fà tí wọ́n fi ń lò òun náà ni pé wọ́n ní fúgẹ́mù pẹ̀lú irun látara pé bóyá irun yẹn máa ń máa ń tòtò ìtò wọn àgbà yìí pé àdúgbò ṣe kíni kó ṣe tẹ̀lé nínú rẹ̀ kó lo ìlànà tí wọn ṣe kíni kí wọn wó kó náà tó bá yẹ kí ẹnìyẹn bá ní kíni tó bá ní àmọ́jẹ́ tó ní ewu ẹ̀sìn báwù láti dé tòlé ẹ̀sìn àmọ́ tó bá yẹ pé nǹkan kan ò bá tẹ̀yàn téèyàn nígbà àwọn ọjọ́ ẹ̀sìn báwù tó kò lẹ́sọ̀ fún yàn láti kíni láti lọ rè láti inú rẹ̀ láti dé iye kó níbi kíni kó níbi ọlọ́ọ̀bà àdìjọ láti dá inú rẹ̀ nítorí pé irú nǹkan báwọn nísìnyí yóò ṣe é ṣe ohun yẹn yóò ṣe é ṣe permanently kó ní bọ́lọ̀ ti dáa kò wá sí nǹkan tó lè múyàn dé àbí tó tẹ́kẹ́ kó jẹ́ sọ̀rọ̀ then àwọn nǹkan míì wá ń bẹ ló fi jẹ́ nǹkan náà sọ obìnrin tó jẹ́ pé kò ní jẹ́ permanent ẹ̀rì pé kẹ̀rí àgbà òfin láyẹ̀ tó ṣe ìgbómi ó lé láàrin nìyí obìnrin lè ṣe kò sí tó burú bẹ́ẹ̀ ìgbómi ó lo mékọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ gómi ó tọ́jú ẹ̀ gbogbo àwọn nǹkan ẹni sìn gómi ó fi ṣe ọ̀tọ̀ nítorí pé àwọn nǹkan yẹn ò dé kíni kò wà permanent so àyàfi nǹkan tó bá jẹ́ pé yóò di ara rẹ̀ tí ò ní jẹ́ kí àlọ́ àlá tó dé kíni tó ní àlọ́lọ́ wọ inú ikú ara rẹ̀ eré ìwò lẹ́tọ̀ so àwọn tó àdúgbà tó bìnrin ò ní sàlọ̀ alá ni tí ò ní kírun tí a pàtó àìsàn lọ́wọ́ lápẹ̀jú èyí tí wọ́n kò ní láti sàlọ̀ alá níwájú gbogbo àwọn nǹkan yẹn ó fi ìkànnà gbogbo àkàtì ìkànnà gbogbo àwọn nǹkan yẹn ẹ̀kọ́ ni ọlọ́run dá obìnrin sínú kí ni ó dá pẹ̀lú ẹ̀kọ́ ni ọ̀tọ̀ ni wọ́n máa ṣe so irú àwọn nǹkan yẹn ní nǹkan tí ò sí kí ni tí wà permanent ni kò tẹ́lẹ̀ náà ló fi ló gbára fún wá sí ọ̀tọ̀ tí ò ní tó kírun ẹwà àwọn tó máa láwọn tó dé nísìnyí yóò wá sí ọ̀tọ̀ kan lé kọ̀ọ̀kan lé pé wọ́n lò lè gbọ́dọ̀ kán àdìdájú ó ti wá ṣe fún ó ti lálẹ́ tó bá parí òde irun àìlà obìnrin gbá irun àlásà obìnrin gbá àdìmọ́gbà tó papọ̀ wúrà tó àmọ́ tó wáyé pé tí kọjú ọlá ti kí ẹ̀rù àjọ òkúta ìṣòro bá ti tó láti kọ́ dànù ó sì ní máa gba àwọn èèyàn kó máa tó gba àwọn

òun náà ni kéèyàn ó ṣe nínú kéèyàn ó já ìrìn irun funfun tí àdáńtò bá wà lọ́sọ́lá ń fìlù ó sọ àgbọ́lẹ̀ pé kéèyàn ó jìnà sí dúdú kó má dá ìrẹ̀ sí kó má dá ìrẹ̀ sí dúdú tí a bá ní ewu bóyá ní ohun kéré ni àbí ní jágbà tó wà funfun so ìgbàláyè wà fún yàn láti kíni láti dá ìrẹ̀ sí kọ́lọ̀ míì kọ́lọ̀ iná bóyá kọ́lọ̀ láàrin àti kọ́lọ̀ míì àmọ́ kéèyàn ó ṣe kíni kéèyàn ó jìnà sí dúdú nítorí pé kíni yóò máa mú ìtànjẹ wá fún àwọn èèyàn ni so ẹ wá káwá sọ pé èèyàn lè ṣe kíni ọkùnrin náà ó lè dá ìrun rẹ̀ so eléyìí ń tako àdámọ́tọ́lọ́ ọba àlùfẹ́ láti dá ọkùnrin ee kọkùnrin ó ṣe kíni kọkùnrin ó máa wà ní tó ṣe kíni ẹni tó sí ọ̀sìn gbogbo parí ẹ nígbà wá ń ṣe tí ò ní sẹ́kàn tí ó ṣe má tó ìwà Islam a rí pé nínú àwọn tàjábù ni ìmá kọ́sì ẹ̀ àtàjábù ni kò fà àwọn ìkòjá kéèyàn máa kọ́sì àwọn kèfèrí àtàwọn kòfí tábà wo níṣẹ́ àwọn tọ́lá àwọn dáìmù níṣẹ́ ẹ̀rì pé dáná lẹ́bi jọ ẹ̀rì wọ́n fẹ́ tó bá jẹ́ mùsùlùmí ṣe kíni tó sì máa ń tí sí láyé òwúrọ̀ àwọn tọ́lá yẹn fẹ́ ní rí gbàgbé nǹkan tó bá lẹ́tọ̀ọ́ ni àgbàgbé nǹkan tí ò sí ni a máa rá àwọn àfá àtẹ́rì tí wọ́n máa ké yá àtẹ́kó lẹ́tọ̀ọ́ ní ẹ̀sùn kọ́nà tó bá yẹ lóyìn àjẹ̀bí hàn náà ní pé abẹ́ ìsìnkà kó lẹ́tọ̀ọ́ ni àìsàbà tó bẹ̀ sí ọkàn tó bẹ̀ dá ìwọ̀n rẹ̀ sí ẹlò ni àìsà kọ́dà nǹkan ìṣó lẹ́tọ̀ọ́ ni so àwọn tí wọ́n gbìyànjú láti lo àdìgbà rẹ̀ sọ̀lá wà rẹ̀ sọ́lá ní kan ṣe kan ṣe gíní kan máa gbé kájìnà sí dúdú kan dá ìdẹ̀lẹ́ ẹni kọlọ̀ àmọ́ ẹ̀ta rẹ̀ sọ̀lá wà rẹ̀ sọ́lá ń bá wí ẹ̀ nígbà tí wọ́n gbé bàbá Abubakar gbé tó wà lára tí wọ́n pàdé àdúgbò àwọn ìsọ́lá àti àpájọ mọ́ká ó ti wo ewúrẹ́ rí òun àgbà Islam irun rẹ̀ ti kún fún ẹ̀yà tó àdúgbò àwọn ìsọ́lá àti àti kìnnì alábìnrin ká ti sábà dá irun rẹ̀ láti jìnà sí kìnnì láti jìnà sí irú wallahu ta'ala a'lam lápẹ̀sì. Yóò

ìjọbi náà lè fi irú nǹkan báwọn kóbi kékeré kó fi ṣe ọ̀ṣọ́ so obìnrin wáyé tó obìnrin lòun náà ló ṣe ìfọ́lọ̀ ọ̀run rẹ̀ tí èdè lórí ṣe pé yóò ti wà pamọ́ ẹgbẹ́ mi tó bá yẹ kó kékeré yóò tún ṣe ìdíkó bẹ́ẹ̀ nígbà tó bá kọ nǹkan yẹn so obìnrin lè ṣe kékeré kó lè fi eléyìí náà ṣe ọ̀ṣọ́ nítorí pé ìsìláàmù fún obìnrin lẹ̀ kó gbogbo nǹkan sọ̀tọ̀ àbí nǹkan tá a bá rí ẹ̀rí fún pé haram lélẹ́yìn ọkọ mi wọ̀rọ̀ sí nílé wọ̀rọ̀ sí sọ̀tọ̀ káfíńtẹ́ẹ̀lì sí ọwọ́ káfíńtẹ́ẹ̀lì nínú àwọn nǹkan ọ̀tọ̀ obìnrin ni kálu etí inú tí lóbìnrin wọn ń sọ̀tọ̀ ni kálu mú nínú àwọn ọ̀tọ̀ obìnrin ni káwọn ọkùnrin sáré ìdíkọ́ wọn náà ní kíni òun lu mú àbó òun lu etí àbó òfin tẹ́lẹ̀ fún àwọn òfin tẹ́tẹ́ gbogbo àwọn olóyìn ìtàjábò obìnrin nìta ni ìyá ń tẹ́kíni ìyá ń kọ́ sí obìnrin ni ọlọ́run ti tẹ́kẹ̀ ní ọkùnrin tí máa ń tẹ́kíni tí máa ń kọ́ sí obìnrin kò ìbéèrè rẹ̀ kejì òun náà ní tẹ́kíni òun náà ní pé ẹ tó bá obìnrin tí kò fi sí mà ẹ àgbóyókè lóòrùn tó jímá sọ̀láàtì jama á wọ̀ sọ̀láàtì jùmá irun jama àti jímá tó sọ̀rọ̀ àyàwó obìnrin ẹ́ tó tó bá ti pé obìnrin wà á ti fún ìkéde gómẹ́ sí jímá pa ìlú lókè sọ̀rọ̀ àyàwó obìnrin kìí ṣe wọ̀ fún ohun tó bá ti tòbí tó burú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kò wá sí jímá àtòjọ́ tó ti lórí òun náà ní kíni òun náà láti lórí bá ti wọlé kò ó àwọn jímọ̀ bòmí ìrísìn wọ́n fi jùmọ́ lágbo káàbọ̀ àwọn tí ó fi jùmọ́ lágbo méjì àwọn tí ó fi jùmọ́ lẹ́gẹ́rin lágbo méjì ààbọ̀ orí òfin wọn so ìdí òfin wọn náà ni pé àsìkò tí zúúrù bá ti wọlé yóò ṣe gíní yóò sì fi ìrùn tiẹ̀ náà wallahu ta'ala